Make Media bring the work closer to your doorstep. This is Yoruba Nation Christian Association, Kwara State inauguration. This is just a pre-program. The program has not yet started. This is just a program. They are doing uh, Ishoju today, what they call Ishoju. The inauguration is tomorrow, but we have Ishoju tomorrow and we have film show. We have a film that will be showing to people around here and they will be watching with us. So that is what is happening here. 10 Association has already seen themselves inside Yoruba Nation. So they are doing the temporary inauguration for all the states in Yoruba. If you are following us, you will see that uh, we've done for Osun, we've done for Ondo, we've done for Ekiti, we've done for Edo, we've done for Ọ̀yọ́ Ọ̀yọ́ state Ọ̀yọ́ state the last to Kwara làwàyí after Kwara to do Lagos after Lagos diaspora. Lagos is coming next. So this is a wahala. This is just an active acting post, acting position that they are exploiting bá délẹ̀ tán wọ́n ti máa wọ́n lè decide fún permanent wọn a sì lè decide bá yẹn lómi based on their performance so ìtọ́jú against that inauguration ni à ń ṣe lọ́wọ́ yìí ní ìlú Kwara nílùú Ìlọrin òun ni a wà lọ́wọ́lọ́wọ́ ní Koiki Media wà ní a ti mú wá sí ti gbọ́ yín. Thank you. Thank you. Ọbáfẹ́mi Marshal ayọ̀ rèé lórílẹ̀‐èdè Yorùbá no going back. ìyá máa. rapaziada share ètò máa share máa share bó ṣe ń wò wá ọdún àmọ̀ pé program méjì ló ń lọ lọ́wọ́ lórí Koiki Media a media platform I can run ten program at the same time so tẹ bá wò yẹn tán ẹ̀sìn lé wa wọlé. Yeah, na kwara we dey ìlọrin. Ah. yorùbá nation yorùbá nation àmàwọnú ògo. bá ń bọ̀ ok ok ok ok ok ẹ darapọ̀ ẹ darapọ̀ ẹ ṣe ètò. kí nàìjíríà kúrò lọ́nà yorùbá fẹ́ dé. ṣe rèé tó bá ti gbọ́ Yorùbá nation ẹni now a tún pè lẹ́ẹ̀kejì Yorùbá nation ẹni now tó bá ti di ẹlẹ́ka tó bá ti gbọ́ Yorùbá nation sọ pé now now now Yorùbá nation now. Yoruba nation. Now. Yoruba nation. Now, now, now. Ẹ jẹ́ kí a national anthem wa.

iṣẹ́ wa fúnlẹ̀ wá fún ilé ibi. ọlá ìṣọ̀kan àtòmìnira. 在意。 àwọn Yorùbá sọ wípé a ò rọjọ́ mú sùn lókun bí a ṣe ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ tá a bá fi yín lẹ̀kẹ́ máa lọ dansia bẹ́ ṣe ń dansia yẹn ibi nílẹ̀ máa mọ́ bá wa torí mo rí i pé ẹ̀mí ti fẹ́ sọ̀kalẹ̀ amen so kẹ́mi ọ̀ tó sọ̀kalẹ̀ fún mi ká tètè hijack ẹ̀ lórí bíbélì náà sọ wípé bí ẹ̀mí yẹn ṣe wà àwa ní agbára lórí ẹ̀mí. praise the lord hallelujah praise the lord hallelujah so nísìnyí kí a tó bẹ̀rẹ̀ sí wo ohun tá a fẹ́ wò yìí màá sáré sọ wípé kí àwọn bàbá wa wọ́n wá líìdì wa ní àdúrà ìṣẹ́jú bíi márùn-ún sí mẹ́wàá àdúrà yẹn dẹ̀ máa base lórí Yorùbá nation ṣùgbọ́n kí n tún hand over fún wọn mo fẹ́ kí gbogbo wa bí a ṣe wà ká ká ọwọ́ wa sókè ká pariwo gan orúkọ Jésù yẹn tó bá lè ṣí zinc yìí á kọ́ ba ẹ̀ pẹ̀lú original ẹ ti gbọ́ ṣe wà ń bí mi ò wà disappointed bẹ́ẹ̀ mo rò pé ó yẹ kí bí ikún ká tó wá rẹ́ǹtì kálópì síta torí mo ṣe ń gbúrò yín tí secretary sọ fún mi wípé báyìí báyìí mo ní yé mo náà bí bo ti break record gbẹ̀ngbà mo débí mo rí i pé wẹ́n no problem ọ̀la yẹn ló máa ló máa judge bẹ́ẹ̀ ṣe dúró bí agbódà dáwà all káwọ́ sókè wàá pariwo orúkọ Jésù wo má jẹ́ kí ẹnìkejì ó parí kó pariwo orúkọ yẹn jù ẹ lọ jẹ́ kí orúkọ tiẹ̀ kó lọ òkè ju tiẹ̀ lọ orúkọ jésù lẹ́ẹ̀kan tó ẹ̀mí mímọ́ o ṣe é torí pé ò jẹ́ ká yé orí ìdí mi àdúrà pẹ́. kọlẹ̀ mẹ́lẹ́ka mo gbọ́ orúkọ Jésù kan ní far distance orúkọ Jésù yẹn sábẹ́ àrá gan orúkọ yìí náà ti ń kíkọ amen amen ẹ pariwo orúkọ Jésù lẹ́ẹ̀kan tó ẹ mọ ìrètí tá a fi ń káwọ́ sókè àfi gbogbo ẹ̀ fún ni o àfi ta àwọn kan rò pé bóyá punishment à sí school tẹ bá dẹ̀ ní school la wà Jésù ni ẹ pariwo orúkọ Jésù lẹ́ẹ̀kan tó ẹ̀mí mímọ́ kò ṣe fún gbogbo ibi tí gbogbo wa ti rin ìrìn àjò wa débì yìí o ò jẹ́ kí ìmọ̀ ọ̀tá kó ṣẹlẹ̀ wa lórí àdúrà fún ẹ. máa pariwo gan ọlọ́run ó ṣe o àwọn ọ̀tá yorùbá nation ó jẹ́ kí wọ́n rí wa gbé ṣe amen rálì tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ lénìí tó bá jẹ́ pé ìgbà kan ni wọ́n máa ti máa fi ìbọn máa lé àwọn ọmọ wa kiri ṣùgbọ́n ó ti bà wọ́n sọ pé ó ti bà wọ́n. ó ti bà wọ́n. tó bá di ọ̀la ẹ gbọ́ bẹ́ńbẹ́ ọ̀rọ̀ ẹ mọ̀ pé Yorùbá nation ti dúró. hallelujah. ẹ̀yin olúwa lẹ́bọ̀ọ́. nǹkan tí a fẹ́ mọ kọ́ ni mo tí ń sọ ó ti bà wọ́n gan ó ti bà wọ́n gan sọ pé ó ti bà wọ́n. ó ti bà wọ́n. àwa la mọ ohun tó ṣẹlẹ̀ sí wọn nínú ìpàdé tí Buhari lọ ní UN ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ ó gbọ́ ọ̀rọ̀ pọ̀ ọ̀hún ìṣòro ayé wa ò bàbá ti ó ti gbé mi. ẹ pariwo orúkọ Jésù Olúwa ò ṣe torí pé gbogbo àwọn ọ̀tá Yorùbá nation ọlọ́run ti bu ìfọ́jú àti ẹ̀tẹ̀lù wọn àdúrà tó. Yeah. àdúrà kókó yorùbá nation kókó méjì péré ní kẹ́ ẹ lídì torí àkókò wa ẹ má bọ̀ mí. ẹ jẹ́ sáré gbàdúrà ìkọ́dà ẹ jọ jẹ́ kí gbogbo orúkọ jésù mo fẹ́ ká pè dáadáa nítorí pé nínú pípe orúkọ yẹn ìṣẹ́gun wà ńbẹ̀ ẹ jẹ́ á sọ wípé tá bá pe orúkọ jésù ẹ sọ pé olúwa gbà wá olúwa kó ṣe kí ni olúwa gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá ilẹ̀ yorùbá tí wọ́n fẹ́ gba ilẹ̀ wa tí wọ́n sì tún fẹ́ gba tí wọ́n tún fẹ́ gba ilé wa wọ́n fẹ́ ṣe kí ni ẹnìkan wà nínú bíbélì wọ́n gba ilẹ̀ wọ́n gba oko ẹ̀ ó kígbe lọ bá ọba ọba rẹ̀ sọ wípé láàárín ó ní ó pe ìjọ ó pe kan nínú àwọn ẹ̀ṣọ́ ó ní ẹ lọ ó ní kó lọ rí wípé wọ́n dá oko àti ilé ẹ̀ wọ́n ṣe kí ni wọ́n dá padà fún torí náà ẹ jẹ́ ká gbàgbọ́ náà àdúrà àkọ́kọ́ pé olúwa gbà wá tó bá ti pe orúkọ jésù yẹn pẹ̀lú ìtara olúwa gbà wá lọ́wọ́ àwọn tó fẹ́ gbalé tó fẹ́ gboko lọ́wọ́ wa olúwa gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá ilẹ̀ yorùbá ó yà dúró. gbogbo àwọn tó jẹ́ ọmọ Yorùbá tí wọ́n ti tí wọ́n dì tí wọ́n sowọ́pọ̀ mọ́ àwọn ọ̀tá òde àtàwọn àtàwọn tí wọ́n sowọ́pọ̀ mọ́ Ọlọ́run fi wọ́n ṣòfò kúrò láàrin wa abọ́ ti pọ̀ jù àwọn tó sọ wípé a fẹ́ lọ tá a sọ wípé a ṣe Nàìjíríà mọ́ tó sì sọ pé dandan ni ká dúró síbẹ̀. Si tí wọ́n wá ń gbàbọ̀dè láti inú ilé tó ń gbàbọ̀dè aráàta ti wá ẹ wo àwọn tí wọ́n jẹ́ minister for education ìran wọn wọn like education ẹ rí àti president àti gbogbo wọn ẹ rí bí àwọn ọmọléèwé ṣe wà wọ́n ṣe wà nílé dèdó kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú education àwọn náà lè jókòó síbẹ̀ àwọn náà jókòó sí security ṣe security wà bí lè bá ṣíjú bí àwọn arábí lè dé ẹ jẹ́ àpò orúkọ Jésù àwọn tá a sọ wípé a fẹ́ kúrò nínú ìdààmú a fẹ́ kúrò ní nàìjíríà tọ́jọ́ ọmọ yorùbá tó ń gbàbọ̀dè tó ń gbẹbọ jẹ́ tí àtàwọn àti àwọn tó sọwọ́pọ̀ mọ́ ọlọ́run jẹ́ kán di àwátì ọlọ́run palẹ̀ wọn mọ́ ó yà àdúrà o ṣé o mọ̀ pé torí ti yín làbí ṣe gbogbo tá a ṣe yìí àwa yìí ti súnmọ́ kòtò mi ò ní mo fẹ́ kún sí o ṣùgbọ́n a ti súnmọ́ kòtò torí àwọn ọmọ wa òun la fi ń ṣe ohun tá a ṣe yìí gbogbo ìdílé jẹ́ pé òye òye wọn ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí òye tètè yé àwa àwọn bàbá ti wá kú sí oko ẹrú yìí ni àwọn èyí tí wọ́n ń gbinú rẹ̀ pé káwa yìí náà tún kú sóko ẹrú la fi ní nóò. No kẹ́nìkan sọ pé no way. no way. no way for Satan. ẹ̀mí mi mọ oṣé o ẹ̀mí àwọn wòlíì ìwọ tó kún lágbára wa ẹ̀mí mi mọ oṣé o. ẹ̀mí àwọn wòlíì ìwọ tó kún lágbára wa ẹ̀mí mi mọ oṣé o. ẹ̀mí mi mọ oṣé o ẹ̀mí àwọn wòlíì ìwọ tó kún. bàbá wa ọlọ́run wọ́n pè ní òmìmì milẹ̀ méjì oko owó wọn ò dá mi lóhùn ẹ pariwo ẹ sọ pé olúwa o mi ilẹ̀ yìí mọ gbogbo ọ̀tá yorùbá àti o àtàlejò tó jẹ́ ọ̀tá olúwa mí ilẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀ ṣé ẹ mí ni ẹ̀ṣá ìyẹn ni pé kí earthquake kó ṣe kí ni kó ṣẹlẹ̀ kó mì wọ́n amen amen amen ẹ̀yin mélòó lẹ lágbára mi jẹ ní ak forty nine kò sí o rògbò gbé tiẹ̀ dání wá ní ẹ̀yin mélòó lẹ ní bọ́ọ̀mù kí lẹ wá ní dání jésù òun náà ni òmìnira nílẹ̀ mi kí ó kó amen amen kò sí ìlú tí ò lè pa bí òun bá ṣe òun ni àwọn ọ̀tá láti borí wa amen ẹ pariwo ọlọ́run òmìnira nílẹ̀ mi kí ó kó gbogbo ọ̀tá yorùbá náà àtònílé àtàlejò ó yá mi ilẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀. olúwa wa ẹsẹ àmì mẹ́ta tó ní nánú àmì mẹ́ta pẹ̀lú fáyà kó yá o àmì àmì àmì fáyà ẹ pàtẹ́wọ́ fún Jésù ẹtọ́lẹ́gbẹ́ àjòkó ní ìṣẹ́jú bíi mẹ́ta bí mo ṣe ń pe sẹ́kẹ́tì láti wá fún wa ní àwọn àlàyé ráńpẹ́ lórí ohun tí a fẹ́ wò yìí. ẹ kí aleluya tá a bá lọ ṣe mistake sọ òyìnbó pẹ́rẹ́ èló ni mo bá gbàsà five thousand rúbà fáìlì ni nígbà tí owó yorùbá nation bá dé pépà wa ni rúbà pọ́ìsì wa ó máa ma jẹ́ dúà rúbà yẹn náà yọ kúrò lára yorùbá tẹ bá kọ yorùbá wáìlì òun fi sẹ́gbẹ̀ẹ́ then ó ti yé wa then dua ní oòdua wọ́n yọ owó sẹ́gbẹ̀ dua ògbó ṣe jẹ́ nìyẹn ah! ẹ kú lé ẹ fún ìgbáradì ìfilọ́lẹ̀ yọ́ǹkà yẹn yorùbá nation peace association àti yorùbá nation gan fúnra rẹ̀ ní ìlú kwara a kí wa pé a kú ìgbáradì o ẹ dá wa lóhùn májèlé bàbá màmá wa ah, kò kàn ṣe pé àwa gba Ìlọrin nìkan padà wíwá wa wá sí bí wá ṣe wọ́n wá gba gbogbo ilẹ̀ Yorùbá padà bóyá ẹ̀ máa ti gbọ́ nínú ìtàn nípa ti gba Ìlọrin lọ́wọ́ Yorùbá ẹ sọ pé irọ́ náà ń pa Yorùbá ló ní Ìlọrin Yorùbá ló ní Ìlọrin wíwá wa wá síbí àwa gba ilẹ̀ Ìlọrin torí èèyàn kan tó bá mọ̀ ń gba ẹni téèyàn bá sọ pé òun gba apá kan nílẹ̀ Yorùbá gbogbogbò ló gbà yẹn wọ́n ní ikú tó gba ojúgbà ẹni ẹ́ wọ́n bá dàbí òwe o nígbà tí wọ́n bá kọ́kọ́ gba apá kan lára ilẹ̀ Yorùbá táwa ń wò ẹ mọ̀ pé ìtumọ̀ ẹ̀ ní wípé eléyìí tó wù ọ́ máa ṣe kí ni gbogbo eléyìí tán ti gbà pátá lọ́wọ́ wa kí ló sọ fún Dáfídì ó ní lépa ẹ̀sìn bí ni kí ló sọ fún Dáfídì lépa gbà á padà sọ pé gbà á padà gbà á padà ìdí àdúrà tó pàgbà ilẹ̀ Yorùbá padà. àwa gba àwa gba ilẹ̀ Yorùbá padà so Ìlọrin wà lára ilẹ̀ Yorùbá tó sọ pé ó ti gbà ṣùgbọ́n ẹ gbọ́ lórúkọ Jésù kí Ọlọ́run ò ní kú oṣù. ọ̀sẹ̀ àgbà padà gbogbo ilẹ̀ Yorùbá. Suku, Suku, Suku, ẹni tó bá rí wọ́n ti ta ṣẹ́rí nàìjíríà sẹ́yìn pé àkíńṣe ọmọ nàìjíríà wọ́n ti ta nàìjíríà èmi àwọn tó ti tà wọ́n àwọn ará àwọn akọ̀ọ́rìn wá ni o wọ́n ti ta sùkú sábòdì yẹn ń gbé káàkiri ìkan wà tẹ́ bá ti dé ìwọ òrùn bá ti máa rí láti la ìbàdàn yẹn lọ sọ́nà ìfẹ́ lọ sí gbogbo ẹ̀ náà ti gbà wọ́n gbé sáàbò rẹ̀ ó túmọ̀ sí pé ilẹ̀ yìí o wọ́n ti fi yá owó wọ́n ti fi gba owó àwọn ń sùn àwọn ọmọ wa lọ lọlé ìwé ẹ wo àdúrà yẹn lẹ́ẹ̀kan sí ó yá gbà pé lórúkọ Jésù gbogbo tó ti gbà lọ́wọ́ wa gbogbo ọṣẹ́ àlámọ̀ pé Jésù ń jẹ́ wa àbí bẹ́ẹ̀ kọ́ ẹ́ mo fẹ́ ká gbàdúrà yẹn lẹ́ẹ̀kan sí pé gbogbo ilẹ̀ tó ti gbà á gbà á padà lọ sí gúúsù ní àríwá ní ìwọ̀rùn ní sọ́jà àdúrà. màmá wa kan kó gbàdúrà mi ní dárúkọ anybody o màmá tẹ̀mọ́ bá ti kì mọ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn sáré gbàdúrà yẹn àdúrà yẹn dẹ̀ máa dá lórí pé gbogbo ilẹ̀ tán ti gbà lọ́wọ́ wa a gbà padà màmá gbàdúrà dìde tó gbàdúrà lẹ́yìn yẹn bàbá kan wá fàdúrà sí pé ẹ má gbàdúrà méjì èlú pé gbogbo ilẹ̀ tán ti gbà a gbà padà ó yẹ. orúkọ jẹ́ àmín lórí ìjókòó. wa nílẹ̀ àti ẹ̀kú a wà ń bẹ̀ ǹjẹ́ ní wa ogún ìní wa olùgbà fún wa olùgbà fún wa ilẹ̀ wa olùgbà fún ó àwọn àjòjì gbogbo tó fẹ́ lé ọmọ ẹni lẹ̀ jáde ọlọ́run má gbà fún wọn nílẹ̀ wa bá wa ó lè gbà fún wa ọlọ́run gbà fún wa jésù ti gbà fún wa àmọ́ ìyàn ògo ní forúkọ rẹ jésù kristi olúwa wa àmín àmín àmín orúkọ jésù. ẹ jẹ́ ká jókòó ṣe rí sídìí ìtakò wà á lè wó tán àákànwò díẹ̀ bẹ́ẹ̀ bí bàtà fẹ́ fi ṣe tọ́wò ẹ́ téèyàn bá dẹ̀ ti tọ́wò torí bó dùn ó kànyàn lákínyẹmí ara á padà wá ṣe kí ni á wá wò náà four in one ni o nìkan ṣàlàyé bíi àwọn darandaran ṣe gba ilẹ̀ haúsá ilẹ̀ ìlú bòmíì tó sì jẹ́ pé táwa náà bá la ojú wa lẹ̀ báyìí ọlọ́run ní jẹ́ kí kó wọ̀ ìyẹn ìkan ìkan náà tún wà bẹ́ẹ̀ tó sọ nípa ìbéèrè ọgbọ̀n ó lé méjì tó ní kálukú àti ìdáhùn ìyẹn ọ̀tọ̀ ìkan wá sọ pé kí nìdí tá a fi ń pe tá a fi ń béèrè fún ilẹ̀ Yorùbá kí nìdí tá a fi ń pè fún òmìnira orílẹ̀-èdè Yorùbá part one and part two so ìdí tá a fi ń sọ pé òmìnira Yorùbá gan-an la fẹ́ pé yorùbá nation kí ẹsẹ̀ ọ̀sán la fẹ́ pé enough is enough òun náà máa ṣó ń bí apá kìíní ẹ̀ ṣé apá kìíní ẹ̀ àlèwò tán apá kejì ẹ̀ rèé bàbá ìpàdé ìtún máa bí ìpàdé ìpàdé ó jẹ́ ohun tá a gbọ́dọ̀ máa fi ṣe ìsọjí wọ́n má bàa kó wa lẹ́rú ojú òní ti wa o ojú tá a fi ń wò báyìí kò ní fọ́ etí tá a fi ń gbọ́ àwọn àlàyé inú ẹ̀ kò ní di o lẹ́yìn àwòrán iye wa máa ṣí ẹ jẹ́ ká ṣàmì a ní sùn àsùnkún jésù jésù olúwa wa. Sexy èyí ní tẹ́ ń wo wà nílé ẹ̀ nílé bá wa wo kíní yẹn papọ̀ because kíní yẹn ò clear dáadáa láti orí apẹ́ lightness àti lightness ló ní ìtara wọn so bàbá kò sí bọ́ọ̀sì lọ́wọ́. ok bẹ́ẹ̀ bọ́ọ̀sì wà níbí bọ́ọ̀sì wà níbí o. bọ́ọ̀sì wà lára mi. bọ̀ sẹ́yìn wọn á gbọ́ wa hmm? kò lè gbé mama ẹsẹ̀ kò lè capture mama ẹsẹ̀. Thank you. ṣùgbọ́n ṣe ń gbọ́ wa ṣe ń gbọ́ nǹkan tá à ń sọ tó lè máa explain fún gbogbo wọn tí wọ́n mú lè. lálá kí ká máa lo instrument ọ̀làbẹ̀ lo instrument nínú ìrọ̀lọ́ tó ní gba àgbáyé ìṣúlẹ̀ Thank you.

Kí ẹ̀ ń gbọ́n tó sọ, ó fi ń mọ̀ ẹ́rò tó ilé ìlú ti gbogbo àlàyé tó ń ṣe ní pé bá ṣe yẹ kó ẹrú pé almost almost after hundred years now a ti wà lóko ẹrú àdúgbò wọn dẹ̀ nípa díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n dẹ̀ wọlé sí wa láwọn ìlú èyí tó ń sọ nìyẹn lọ́dà tó kò ṣe fídíò second one ló ṣe fídíò a ti lọ sí ipa kejì ẹ̀bóyá ẹ̀ka fẹ́ gbọ́ àwọn àlàyé yẹn. Thank you nídìí eléyìí

orúkọ mi òkúrẹ́bí òkúrẹ́bí ọmọ ọ̀yá bí ìlú ìṣòro ọmọ ọ̀yọ́ ọ̀yọ́ àgbà wọ́n àtijọ́ aláṣẹ àbákí ìgbà ayé ìlú ìwà òkú ìyàwó ìyá yòókù náà máa fẹ́ máa bá bẹ̀rẹ̀ lọ fún àwọn àrò títú wa ó tó jẹ́ ìgbélójọ́ òkèèrè ṣé ìdúgbò gbogbo ìgbéyìí ló máa ń ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ìwà tí bàbá rẹ̀ ń lò Lola. Ok. Ok. Thank you.

Praise the Lord. Yeah. Praise the Lord. Hallelujah. Ẹ bá fẹ́ rí ohun tí à ń rò pé ká ṣe ń sìn. Mo ń wo pé ẹ̀ka mi kiri ìlú ti fẹ́. So ohun tá a fẹ́ ṣe ni pé ẹja tètè dé lọ́la wọ́n ti set instrument ó máa loud ẹ máa gbọ́ téèyàn bá ti ń gbọ́ ó máa gbọ́ ó máa máa sink sí Akínyẹlé bí yóò ṣe wà ní ìdààmú ọ̀rọ̀ kan wà tẹ́ miss ẹ kàn ń gbọ́ lélẹ́rẹ́ èké lélẹ́rẹ́ ah, èké gbọ́ dáadáa tó ilẹ̀ mú bá àwọn ọ̀kan náà dídá wọn sọ wípé tó bá di ọ̀la ká lè gbìyànjú dáadáa so that so that tá a bá ti gbọ́ bíi twenty minutes òye ohun tí à ń sọ àti yé wa so à lè à lè ṣe inauguration ní proper pẹ̀lú ẹ̀ ní ọ̀la dó àti plan ẹ̀ pé alẹ́ ìlú èmi lórí kan ti máa sẹ́ẹ̀tì súnlẹ̀ ní àdúgbò ẹ̀ láti lè kó ọmọ àti So instruments tó yẹ ká lò ní wọn set so mi ò jẹ́ kí voice yẹn jáde dáadáa so tó bá di àárọ̀ láti inauguration yẹn bá máa bẹ̀rẹ̀ a máa sáré kọ́kọ́ sẹ́tẹ̀ so a máa sẹ́tẹ̀ ní àárọ̀ ọ̀la sódà ó máa lè jáde. mo lè fẹ́ kà fún wa kí a lè mọ̀ wípé bíbélì náà jerimaya ṣé ẹnìkan ní bíbélì lẹ́wọ̀ ok bá mi ṣí bíbélì ṣé kìí ṣe English Yorùbá ni ẹ̀ ṣe jerimaya chapter twenty nine ẹ ti wà ń bẹ̀ bá mi bẹ̀rẹ̀ sí kà láti ẹsẹ̀ kínní. kò ṣe wọn mò ń bọ̀ mò ń bọ̀ mo máa ṣàlàyé ẹ̀ kó bá yé wa wọ̀nyí yìí ni ọ̀rọ̀ tí bàbá Akíntóyè tó rán jáde sí gbogbo ìgbèríko tó ń bẹ nílẹ̀ Yorùbá àti gbogbo àlùfáà àti ìmáàmù àtàwọn oníṣẹ̀ṣe. Yes. Tí àwọn Fúlàní kó ní ìgbèkùn láti ilẹ̀ Yorùbá sí ilẹ̀ Nàìjíríà. Yes ní ìgbà tí Sunday Ìgbòho màmá onídìrí àtàwọn pòfẹ́sọ̀ Adéníran tí wọ́n ṣe kí ni bá mi sọ̀rọ̀. ẹ mọ àwọn tó ń pè ní gbẹ́nàgbẹ́nà àwọn òṣìṣẹ́ kápẹ́ńtà àwọn wẹ́dà àwọn oríṣiríṣi oníṣẹ́ ọwọ́ mò ń gbọ́ wọ́n wá fi ilẹ̀ Yorùbá sílẹ̀ lọ ẹ níbi tó sá lọ kò wọ́n sá lọ sí òkè òkun torí pé wọ́n mọ̀ wípé ilẹ̀ Jerusalem tó jẹ́ ilẹ̀ Yorùbá wọ́n ti kó wa ní ìgbèkùn lọ sí Nàìjíríà kò dẹ̀ bá wọn lára mú wọ́n bá sá sókè o. Mo o ọlọ́run náà ò bá láà. ó wá sọ fún gbogbo wa tí a wà nínú ìgbèkùn báyìí o. ọlọ́run ní òun mọ̀ọ́mọ̀ lajú òun lẹ̀ tí wọ́n kó wa láti Yorùbá nation wọ́n dẹ̀ kó wa wọnú Nàìjíríà. ó ní ní Nàìjíríà o ẹ kọ́ ilé o ẹ máa gbé ń bẹ̀ o ẹ fẹ́ yàwó o ń bọ̀ fẹ́ yàwó ẹ dá mi lóhùn ẹ sọ pé nàìjíríà nàìjíríà àgbéyàwó bẹ àfọkọ bẹ à ń jẹ kùkúmbà ta oúnjẹ tó tọ́ sí wa òní jẹ ní nàìjíríà yẹ ó ní kẹ́ ẹ ṣoko kẹ́ ẹ máa jẹ nǹkan oko yín ẹni kẹ́ ó yá kọ̀tínú kọ̀tínú yẹ́s ìbẹ̀lẹ̀ bí gbogbo ọmọ tó ń ka ìwé ìsìn o ní agbára ọlọ́run ẹ̀ ọ́ kú onúgbè mò ń gbọ́ kí àyè máa pọ̀ sí ní nàìjíríà àti ìpọ̀ tó yorùbá nìkan ní ilẹ̀ nàìjíríà sixty six million more than that àbí àti ìkàtà àwọn tó sá lọ yes ẹ máa wá lọ́fẹ́ ìyẹn ni bíbélì sọ pé ẹ máa gbàdúrà fún nàìjíríà ní ìgbà yẹn nísìnyí èpè ní nàìjíríà bẹ́ẹ̀ ni mo wí fún yín yes torí ìgbà tá a bá ń gbàdúrà fún ni ìwọ̀nba kùkúmbà àtàwọn ewédú tó ń tẹ̀wá lẹ́nu yóò máa yí ọmọ. ẹ má jẹ́ kó tọ̀ yín jẹ́ o jẹ́rìí ọ̀pọ̀lọpọ̀ wòlíì ló tọ̀ wá Nàìjíríà àwọn bàbá bàbá wa ọ̀pọ̀lọpọ̀ aláwo ló tọ̀ wá jẹ́ mbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àfáà ìmáàmù ló tọ̀ wá jẹ́ mbẹ́ torí pé wọ́n ń jẹ ní nàìjíríà wọn ò sì fẹ́ kí àwọn kó lọ yẹ́s. wọ́n sọ àsọtẹ́lẹ̀ képe nàìjíríà sì máa dà nàìjíríà sì máa dà nàìjíríà sì máa dà àwọn ọ̀dọ́ lórí nàìjíríà àtọjọ́ tó ti ń sọ Buhari twenty nine years àbí thirty years ló ti bẹ̀rẹ̀ sí rúlù Nàìjíríà títí títí ó tún fẹ́ kú sílẹ̀ bẹ́ẹ̀ ṣé wọ́n ń gbé fọ́dọ̀ mò ń gbọ́ ọlọ́ọ̀lọ́wọ́ ọ̀rọ̀ gbogbo wòlíì yẹn o lọ́dọ̀ tí wọ́n bá yí lọ́dí ẹja gbàdúrà fún Nàìjíríà ẹ má dà wọn lóhùn yes ẹ má gbọ́ tó lù wá wí o yéé àádọ́rin ọdún seventy years àwájẹ ti pé hundred years nítorí wípé ohun tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí àádọ́rin ọdún fifty seventy years lọ́lọ́wọ́ ti tà mí ṣùgbọ́n nígbà tá a kígbe bí ìtàwọn ọmọ Ísírẹ́lì ní ilẹ̀ Íjíbítì ọlọ́run wọ́n lò ìrínwó àbí nígbà tí wọn ò kígbe pé ọlọ́run wọ́n lò ìrínwó ó lé ní ọgbọ̀n four hundred and thirty years kí àwọn ọmọ Ísírẹ́lì wọ́n tó lè kó ìlú Íjíbítì òun àwọn tí wọ́n pé hundred years báyìí 2014, 2014 twenty fourteen la pé hundred. twenty la pé hundred years nílẹ̀ nàìjíríà ah, sọ pé à ń lọ. à ń lọ. ló pé à ń lọ. Yorùbá nation. Yorùbá nation. Yorùbá nation. Kàsímí wájú jẹ́ ah. èmi ò mú ọ̀rọ̀ rere mi mo ti sọ fún yín ní yorùbá land wípé rere ni ó dé bá yín ó lóun ó mú ọ̀rọ̀ rere yẹn ṣẹ ẹ jẹ́ nsọ àṣírí kan fún yín UK US wọn ò sáìdì yorùbá nation ẹ mọ rízì wọn mọ̀ pé tí yorùbá bá lọ lẹ́yìn ayé tí wọ́n bàjẹ́ torí pé ọ̀rọ̀ wa ni wọ́n fi ń dùn dùn wọn sí àwọn gọ́ọ̀mẹ̀ntì wa wá jí owó wa wọn kò lọ sẹ́ o tó bá tún yá wọn tún lọ yẹ òun tó kó lọ wọn tún yá wọn tún ẹ wo ìyá lórúkọ Jésù ìyàwó tẹ wá mọ́ ìlú àmì wò ni mo ní ìyàwó tẹ wá mọ́ ó kú díẹ̀ ó kú díẹ̀ bá mi sọ̀rọ̀ ẹ gbọ́ Ọlọ́run sọ pé èmi mọ èrò tí mo ní sí ẹ̀yin Yorùbá èrò àlàáfíà kì í ṣe fún ibi rárá o láti fún yín ní ìgbà ìkẹyìn tí ó ní kíni oh my god ẹ dìde dúró ẹ dìde dúró lọ́la màá ground. rẹ̀ ń wọlé kàdé over twelve ẹ lọ́la ń continue láti bẹ̀ ẹ pariwo pẹ̀sì bàbá ìdè ní ẹ̀kan ó ní ká àbí ìgbé tí sẹ́ẹ̀lì náà ń gbé ní ìgbìtì yẹn ọlọ́run tẹ̀ ní tó lè pọ̀ mo fẹ́ ká gbàdúrà ilé ìkànsìn àdúrà yóò gbẹ ní olúwa ó tó gẹ gbà wá náà wọ̀ lẹ̀ olúwa gbà wá lágbàdo yà sọ́dọ̀ wá. Thank you. lónìí a wípé kó o gbà wá lọ́wọ́ àwọn tí wọ́n mú wa lẹ́rú tí wọ́n mú wa sí lọ́wọ́ àwọn tí wọ́n ń ta omi wa fún wa àwọn tí wọ́n tí wọ́n gba tí wọ́n ń jẹ́ ká ṣiṣẹ́ oko tí wọ́n ń kórè rẹ̀ lórí wa ọlọ́run akẹ́kọ̀ọ́ gbà wá á kígbe sí ọ olúwa gbà wá ọlọ́run àwọn ọmọ ogun olúwa gbà wá ọlọ́run àwọn ọmọ ogun á gbé ọ láti sísìn lọ abẹ́ kí wọ́n ní ìmọ̀lára pé à ń pè ọ́ abẹ́ kò fara ni wọ́n ti lé ti lé abẹ́ kò fi ara ni wọ́n ní ọ̀nà abẹ́ kí òde wọn kọjá sí ẹ̀gún ìwọlé wọn abẹ́ kó jẹ́ ẹ̀gún lórúkọ Jésù Olúwa gbà wá. Ọlọ́run bí a ti ń lọ lónìí lórúkọ Jésù Olúwa máa bá wa rà ọ̀la di ọwọ́ rẹ Ọlọ́run abẹ́ kó gba ojú ọjọ́ fún wa ààrẹ kò ṣe ní ọjọ́ ológo lórúkọ Jésù Olúwa ṣe bẹ́ẹ̀ àbí má ṣe bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá parí ohun gbogbo Olúwa jẹ́ lè yàn ọ́ lórúkọ Jésù Olúwa wa. ẹ jẹ́ sori ọ̀fẹ́ lápapọ̀ ó yá o orí ọ̀fẹ́ Jésù ní sí Olúwa wa fẹ́ẹ́ tó tọ́ lọ́wọ́ ìyàtọ̀ tó. Amen. Hallelujah. Aṣẹ́gun lábẹ́jẹ one two go. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Yorùbá nation now. Yorùbá now. Yorùbá now. Now now now. Àlàáfíà fúnlẹ̀ Yorùbá. Àlàáfíà fúnlẹ̀ Yorùbá. Àlàáfíà fúnlẹ̀ èdè Yorùbá. Ẹ àfi àsìkò yìí sọ fún wa. Ẹ kú àdúrà o tí ó bá di àárọ̀ ọ̀la ní dédé ibi aago mẹ́sàn-án ẹ máa retí wa nígbà tí a máa ṣe inauguration fún yonka ti ìpínlẹ̀ Kwara so ẹ jẹ́ kí a fi sọ́kàn ẹ jẹ́ ká fi sórí kàlẹ́ndà wa ọ̀la a ṣe inauguration fún àwọn èèyàn wa ní Kwara níbi bíi so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a lọ gbáradì àti gba orílẹ̀-èdè Yorùbá àti gbà á àyè tí ń jọ wa tí ń ṣèjọba nínú ẹ̀ gbogbo nǹkan tó bá fẹ́ máa ṣe ẹ máa ṣe ẹ máa ṣe gbogbo ẹ̀ nísìlẹ̀ so àwọn àfìdí hẹ́ àwọn alága àfìdí hẹ́ àwọn ni a sì fi síbẹ̀ so eré rally tó ṣẹlẹ̀ náà ní Ọ̀yọ́ àkí síbẹ̀ náà màá sì tún máa kí àwọn ọlọ́pàá wa because ọwọ́ táwọn sójà yẹn mú wa òun ni pé kí wọ́n ṣáà dúró kó má ṣeé ṣe bọ́ ọlọ́run gbéyàn kan jìde ni láti support láti jẹ́ kó ṣeé ṣe olódùmarè yẹn túmọ̀ sí pé olódùmarè fẹ́ jẹ́ kí orílẹ̀-èdè yorùbá kó dúró àsìkò ti tó ẹja ara ilé ẹ ṣé gan thank you for watching god bless you all amen.